mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí ọmọ ìlú mọ̀ọ́ká nì ayọ̀mí òtán tí í ṣe ọmọ bùkúnmi olúwaṣínà kú oríire ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí olódùmarè jẹ́ kó pé nílé ayé bùkúnmi olúwaṣínà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọmọ náà kú oríire ọjọ́ ìbí tó sì kọ ọmọ òun jẹ́ nínú ìdílé àwọn bákan náà ló ṣèlérí wípé àwọn yóò jẹ́ òbí tó dára tí ọmọ náà yóò máa rí ní gbogbo ìgbà ó wá sọ fún ọmọ náà wípé yóò ṣe àmọ́dún àti ọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa nawọ́ ìkíni sí ọmọ náà wípé àṣe yìí ṣẹ̀ mí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹ̀gbọ́n Chioma èyí tí í ṣe aya Davido ìyẹn Uche Maduagu ó ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìkọminú rẹ̀ hàn tó sì ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sí ìlúmọ̀ọ́ká olórin Davido lórí ìtàkùn ayélujára wípé ṣé ó fẹ́ lo àbúrò òun gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ àwọ́rò fún lórí ètò ọlọ́dọọdún rẹ̀ eléyìí tó fẹ́ ṣe ó sọ wípé nítorí pé ó ti ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa ń ra tíkẹ́ẹ̀tì àti wọlé síbi gbọ̀ngàn ayẹyẹ eléyìí tí Davido máa ń ṣe lọ́dọọdún wípé kò tó ti ọdún tó kọjá èyí ló fà á tó ṣe ń gbìyànjú láti máa fa ojú àbúrò mọ́ra kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún lè túyáyá síbi ètò àríyá náà Uche Maduagu ló sọ ilé eléyìí látàrí bí Davido ṣe fi àwòrán òun àti Chioma sórí ìtàkùn ayélujára tó sì kọ síbẹ̀ wípé aláṣẹ tó dára jùlọ ní gbogbo àgbáyé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré eniola Badmus ó ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé ó ti wà lọ́wọ́lọ́wọ́ ní òkè òkun fún ètò ọlọ́dọọdún èyí tí Davido máa ń ṣe Ẹniọlá Badmus ló fi ìtàkùn ayélujára rẹ̀ fi àwòrán òun àti zlanta ìbílẹ̀ sórí ìtàkùn ayélujára náà wípé àwọn ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn sì ti wà lókè òkun láti wáyé ìlú mọ̀ọ́ká akọrin ní Davido sí níbi ayẹyẹ ọlọ́dọọdún rẹ̀ èyí tó máa ń ṣe lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára tí wọ́n sì jẹ́ olólùfẹ́ Davido sọ wípé owó dára púpọ̀ torí pé ẹni tó bá lówó ní rìnrìn àjò afẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olórin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ gbàdúrà fún àwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo àwọn ènìyàn tó láǹfààní láti ka ọ̀rọ̀ rẹ̀ èyí tó kọ sórí ìtàkùn ayélujára wípé àti òun àti àwọn olólùfẹ́ òun gbogbo wọ̀nyí ni yóò rí ìbùkún àti ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ olódùmarè léètí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ń ṣe àmì ní kòṣẹ́kòṣẹ́ tọ́pẹ́ alábí ló fi fọ́nrán fídíò àti àwòrán níbi tí òun àti àwọn ìlúmọ̀ọ́ká olórin bíi chigozie aduke gold àti adẹ́rìnpòṣónú ni ayọ̀ ajẹ́wọlé tí gbogbo ènìyàn mọ̀ sí wòlíì àgbà fi àwòrán wọn sórí ìtàkùn ayélujára níbi tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ti wà ní jọ́dánì fún ètò ọlọ́dọọd ọdún àti àdúrà eléyìí tó lọ́rìn tí wọ́n lọ ṣe níbẹ̀ Tọ́pẹ́ Àlàbí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ti àdúrà yìí sóde fún àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n sì ṣe àmì ní kíkan. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà arábìnrin eléyìí tó ń ṣe àbúrò ìlú mọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù àpọ́ròrò òun ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ọ̀rọ̀ kan sí orí ìtàkùn ayélujára wípé òun ò mọ́rú àbúrò tí òun ní jẹ́ta àpọ́ròrò òun ni wọ́n fi fọ́nrán fídíò rẹ̀ eléyìí tó sì gba gbogbo orí ayélujára kan pàápàá lórí Instagram Instagram bí ọmọbìnrin ọ̀hún tí wọ́n dì lójú ti ń fi ṣíbí kó owó kúrò lórí tábìlì léyìí tó sì jẹ́ ọ̀kan lára àwọn ìtakàngbọ̀n tí ó gba orí ayélujára kan nílọ́lọ́ yìí gẹ́gẹ́ bí ó ti ṣe gan tó mú kí àwọn olùtẹ̀lé lórí ìtàkùn ayélujára máa sọ wípé ká má parọ́ ọmọbìnrin yìí ní ọgbọ́n lórí ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. three. you are doing it sister. four not murder. Ten. Eleven. Twelve. Thirteen. Fourteen. Oh, I don't know play this game again. Nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, twenty-five, twenty-six, twenty-seven, twenty-eight, twenty-nine. But you don't finish. You be ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àwọn ènìyàn ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká Láìdé Bákàrè kú oríire bí ó ti kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé alihamudulilayi ọlọ́run ò ṣe é Láìdé Bákàrè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ilé alájà méjì kan èyí tí wọ́n ń kọ́ lọ́wọ́ sórí ìtàkùn ayélujára náà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ó kú oríire bí ó tilẹ̀ jẹ́ wípé Láìdé Bákàrè kò ṣe àfihàn ilé ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ àti láti kọ ọ̀rọ̀ kan pàtó sí abẹ́ bẹ̀rẹ̀ wípé òun lòún ní ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣoṣo tó sọ wípé ọlọ́run ò ṣe fi hàn gbangba wípé òun ni yóò ní ilé náà léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa sọ wípé àǹtí ẹ kú oríire. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀dọ́mọdékùnrin ìlúmọ̀ọ́ká orí ayélujára ọlá of Lagos eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tó ń ta mọ́tò tuntun ti ń lò gẹ́gẹ́ bí aṣojú wọn báyìí ó ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti wà ní Dubai wípé ká má parọ́ ọpẹ́ olóore olóore àdá ìdátọ́ ọlá of Lagos ló fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbajúgbajà orí ayélujára Túndé Ednut wípé òun ló ràn òun lọ́wọ́ tó tan fìtílà òun kódà tó tan ìmọ́lẹ̀ òun sí gbogbo ènìyàn láti rí léyìí tó fún òun láǹfààní láti di aṣojú àti ẹni tó ń káàkiri àwọn orílẹ̀-èdè wípé ọkọ̀ tí ìran òun kò gùn rí Lamborghini òní olódùmarè fún òun láti wà ní ìlú Dubai ó sọ wípé òun mọ̀ lóore léyìí tí Túndé Ednut pẹ̀lú ṣe àtúntẹ̀rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì sọ wípé olódùmarè ló ràn òun láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ àti wípé òun kì yóò sinmi títí tí ọmọkùnrin ọ̀hún yóò tún fi dókè sí i nínú iṣẹ́ rẹ̀ èyí tó yàn láàyò. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ amúrabí ni James Brown òun ló mà gba orí ìtàkùn ayélujára kan báyìí bí James Brown ti sọ ara rẹ̀ di olùkọ́ èdè gẹ̀ẹ́sì ló ní pọ́nbélé pàápàá èyí tó jẹ́ ti bìrìtìkó bí ó ti ń fi ọlọ́kan òjọ̀kan àwọn fọ́nrán sórí ìtàkùn ayélujára rẹ̀ láti máa kọ́ àwọn olùk orúkọ tiẹ̀ gan pàápàá lóyìnbó wípé bí wọ́n ti ń sọ gẹ̀ẹ́sì rèé ní ti bìrìtìkó fún àǹfààní àwọn ènìyàn tí kò bá mọ̀ James Brown òun ló ti ń ti àwọn ọlọ́kan òjọ̀kan èèbó sórí ìtàkùn ayélujára fún àwọn ènìyàn tó sì ń sọ wípé bẹ́lẹ̀ yìí ṣe rí rèé eléyìí kò rí bẹ́ẹ̀ ẹ gbọ́ díẹ̀ nínú èèbó ẹnu rẹ̀. So isn't it? So just in case someone asks you or you say something or you like, isn't isn't isn't this called? Isn't it? Isn't it? Isn't is not it? Isn't it? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ká òṣèré Bímbọ́ Adémóyè ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò níbi tí ó ti ń kọ orin ilẹ̀ Yíbò kan sórí ìtàkùn ayélujára tí orin ọ̀hún sì jẹ́ èyí tó gbajúmọ̀ púpọ̀ ní ilé ijó Bímbọ́ Adémóyè ló ṣe àkọlé kan sí abẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé kò sí bó ti wulẹ̀ kórí bí òun bá ti fẹ́ràn orin kan dandan lòun gbọ́dọ̀ kọ bí òun ò tiẹ̀ mọ ọ̀rọ̀ inú rẹ̀ tó sì ń di pé bí orin ọ̀hún ti ń lọ lábẹ́nú ni Bímbọ́ Adémóyè pẹ̀lú ń kọ tẹ̀lé ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti ń kọ ọ́. ayọ̀mọ̀ ayọ̀mọ̀ àdó àgọ́ àyọ̀gá gbó isi ìjàgbàdo òsò isi ìgbẹ̀gbẹ̀do ìmọ̀pọ̀ yéwu ìmọ̀pọ̀ yéwu ìmọ̀pọ̀ yéwu ìmọ̀pọ̀ yéwu àyùkú sí dandandan làrí dé ọ̀ oh, sọ́ọ̀rì ìyẹn pépépé pépépé ọ̀sọ̀wọ́n ti sọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ lórí ìtàkùn ayélujára bí ìlú mọ̀ọ́ká olórin nì aláyọ̀ melody singer ìyẹn ayọ̀ọ́lá akínọ́lá michael ti fi fọ́nrán fídíò níbi tí ó ti ń ṣe ìgbáradì pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ sórí ìtàkùn ayélujára náà léyìí tí ó kọ síbẹ̀ wípé bí a ti máa ń ṣe èrè kó tó di wípé a bọ́ síta gbangba léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára máa kọ sí abẹ́ rẹ̀ wípé ìgbáradì tòótọ́ máa ń dènà orin léyìí tó jẹ́ wípé aláyọ̀ melody singer jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí orin wọn wà lókè téńté lórílẹ̀‐èdè nàìjíríà tó sì jẹ́ wípé ọ̀nà tí ó ń gbà ṣe àgbékalẹ̀ orin tiẹ̀ jẹ́ eléyìí tí kò ní àmúlùmọ́là tàbí àbùlà pẹ̀lú orin olórin nínú wípé aláyọ̀ melody singer dá dúró ni tí wọ́n sì ń kan sáárá sí i bí ọkùnrin náà ti fi fọ́nrán fídíò ìgbáradì wọn lọ́kọ̀ọ̀jọ̀kan sórí ìtàkùn ayélujára rẹ̀ wo bí ó ti ń lọ gan kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn ṣògo rẹ́nìkejì Abíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.